بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن yọ wá síwájú pé kí ló fà á tó ṣe ló jẹ́ ìṣẹ̀ tó fà á oná wà á máa kọ́ra rẹ̀ bí ẹni tí máa sọ àwọn ọmọ mi ìjọba tó ń bẹ̀ tó bá tún bí èkó máa sọ wọn bẹ̀ èkó máa àdúgbò àbẹ tó bá mọ̀ bẹ̀. àtọ́lé ti ṣe àǹfààní mi lórí pé ọlọ́run ìtọ́lọ́run ntọ́lọ́ bá ní wọ́n máa ṣe wọ́n ṣe é tí ẹ bá yà wò ní ṣe wọ́n sọ ẹ lásán ní kó. máa wo ìnira yẹn bí kìí ṣe pé àánú ọlọ́run tó tún fara sí síbẹ̀ ni. òun náà ní ládàá náà bá tó ṣe ilé ẹ̀fẹ́ bá ṣe lọ́wọ́ àdúgbò náà ọlọ́run àti àtúnṣe tí ọmọ wà fún àwùjọ tí èèyàn jẹ jẹ jẹ tí ò ní jẹ náà lọ́lọ́dọ̀ bá ṣe pé wàá ń lé àwọn ìgbà kan ọmọ àná kọrin kọ́tì làásìkò ní ẹni tó ọlọ́wọ́ ọ̀rọ̀ yóò sì ọ̀rọ̀ fún wọn tí ò ní ní òdu wọn á nígbà tí gbogbo kálukú ti bá ṣe dáadáa lọ́wọ́ jẹ́ pé ìlú àti ìsìláàmù bẹ́ẹ̀ ni bọ́jà nínú àwọn nínú àwọn tí ń lówó jù lágbàáyé bóyá làbá wa kódà àrísáàjì àwọn òkúta ọ̀sán tó ti bá ti ṣe iná àbọ̀ wá sí ti orí àkọsí ní ìlọ́jọ́ wájú tó ti bá ti ṣe lẹ́lẹ́lẹ́ iná torí pé oore tó náà ti mú wa kò sí kọ́kọ́rọ́ wa wá lónìí. ilẹ̀ lọ sára lóko àwọn yóò nílẹ̀ tó wa wọ́n yóò tó lówó tó àlọ́ ọmọ yẹn jẹ dáadáa àyìnbó yí àwọn ìtàkùn ti lọ sára wa tó pẹ̀tró fún wa Amẹ́ríkà nínú ròyìn tí a sọ jẹ́ ní ni ọmọ seventy to eighty percent epo Amẹ́ríkà ní ra lọ́wọ́ kọ́ kí wọ́n wá sórí wà ẹgbẹ́ náà ti dé kọ́lọ́n kọ́ wa tún wá sí o. lórí dáwà yẹn lọ́lọ́run náà máa yí lọ láti sọ fún wa nínú Suratul Baqara àyà tó fourteen ọlọ́run bá lè gbọ́ láti sọ pé amhasibitum an tadkhulul jannata walamma ya'tikum mathalul ladhina khalaw min qablikum. مساتهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الله أتطيع حسبتم سواء لمني أن تدخلوا أن تدخلوا الجنة إذا الجنة الله ولما يأتكم مثل الذين خلوا من قبلكم àkàwé àwọn èèyàn tó ṣáájú yín tí wọ́n nígbàgbọ́ òdodo síwájú tí òkú ti wá báyìí àwọn tó ṣe pé wọ́n sáti gbogbo lè bà sá wà tọrọ ìnira mú wa òsì ọkàn bá wọn mú àìní wà tó lè ṣe ìlú ọ̀wá níbi bá wọn. حتى يقول الرسول والذين آمنوا معه tóbi pé òjíṣẹ́ ọlọ́run àtàwọn tí ẹni gbàgbọ́ pẹ̀lú ẹ̀ wọ́n fi sọ pé mẹ́ta ànásùkúrúlá ìgbà wo ni àṣàṣì ọlọ́run wa ìgbà wo ni àádé lọ́pọ̀. bí ìbàjẹ́ tí wọ́n máa mọ̀ dájú bá àṣì ọlọ́run wa ń bọ̀ ṣùgbọ́n bàbá wọn àádé sí bí àṣà Yorùbá wọn bọ̀ ọlọ́run ó lè máa ń bọ́ yà lóko ọdún ètí tẹ́tẹ́ ó lè yà kíákíá gbà mí ṣùgbọ́n lè yà ó lè bọ́ yà lóko ọdún ṣùgbọ́n yóò ti dé náà ni gbogbo àtúntò táwọn àti ọjọ́ ọlọ́run lójú ọlọ́run ní inna yawman inda rabbika kàálìkì sànàtì mímà dọ̀rọ̀ dùn ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run bí ẹgbẹ̀rún ọdún lẹ́yìn káàlì ọlọ́run. dájúdájú àràsí ọlọ́run ìtí ń bọ̀ ti fún àwọn ẹni ìṣáájú yẹn ojú wọn ní wàhálà wọn dá àrùn bẹ́ẹ̀ náà ni àdìgbò Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sáré rẹ̀ wọ́n dá àrùn pọ̀ ní mọ́kà wọn ò lùsí nígbà wọn náà ó ní wàhálà wàhálà lórí dáwà yẹn náà ni àdìgbò Muhammad kúlé ó ẹyọ kan bẹ̀ lọ́ra yìí débi bàbá mẹ́ta yìí wọ́n dá padà lójú ọ̀nà yìí sọ̀rọ̀ bá a lè sọ. tí ń pa ẹran dípò tí ń pa ẹran dípò tẹ̀síwé ní ìbá ti dà ní ẹ̀dọ́ ti lọ́ba ti dà ní ẹ̀wọ́n múra tó ti bẹ̀rẹ̀ kọ́bọ́dọ̀ tóra lè ṣe ìparí ẹ̀ bẹ́ẹ̀ náà ní hajj. tí ìdíwọ́ bàbá fi lè di lọ́wọ́ yóò sì fi di àlẹ́. àníbi ọ̀sán lọ́dún kẹfà lẹ́yìn ìdíjìrá ó múra kó fẹ́ lọ sí ó múra ìní ẹsẹ̀ sólù òdèbíyà ọjọ́ náà ti da padà ní òdèbíyà lọ́dún tó tún tẹ̀lé lọ́jọ́ ọdún keje ó tún múra kó nǹkó lọ sí ó múra ìdè ó múra tó ọ̀bá wọ́n tún dá agbára lójú ọ̀nà tó fẹ́ sọ gbèsè tèsí gbèsè tèsí wo wọ́n tún dá agbára ó ẹlẹ́ẹ̀kẹ́ ó ẹlẹ́ẹ̀kẹ́ta múra tó dìrẹ̀ láwọn orí ẹ̀ tó súnmọ́ ọmọràn yìí ló ṣe náà ló ṣe ní ọdún kẹwàá lẹ́yìn ìdíra tó ṣe pọ̀ máa jì rẹ̀ lẹ́yìn fi islam wàhálà ni ni gbowó ó lè ṣùgbọ́n yìí pé ọlọ́run síbẹ̀ òun náà ni dáadáa ńlá àti dídára tí ọmọ tí ìlú ọmọ dára sí ṣebí dáwà tí àgbẹ̀wò ọ̀sán ọ̀la àyè ọ̀sán àti ọ̀sẹ̀ tó fi fọwọ́ kà mọ́. oúnjẹ ọ̀rọ̀ bí ó ṣe ríre oúnjẹ ọ̀rọ̀ bí ó ṣe ríre àgbàdo ló tó fi hàn ipe ọlá àwọn àdúgbò rẹ yóò dé mọ́tò yóò dé mọ́ṣẹ́ rẹ. àgbẹ̀wò ọ̀sán ọ̀la àgbẹ̀ náà àti ṣèmi ó lé èyí òun rẹ̀ láti yẹ́mọ́nì títí èdè mọ̀dínà tí ò ní rí nǹkan kan tí ó dá lójú ọ̀nà àfi tí bá ń bẹ̀rù kòkòrò bẹ́ẹ̀ náà ló ṣe lọ́nà sọ̀dí àríkà ó sì fi mọ́tò rẹ̀ lẹ̀ wọ́n máa wọ́n mọ̀ ẹ̀mú torí òtútù kọ́kọ́rọ́ sì wà bí ó ṣe lọ kírun tí ò tẹ́ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ jẹ. tí ẹ bá fi lè gbé mọ́tò ẹ̀ nìkan láàrin ọ̀sẹ̀ méjì wọ́n rí pẹ̀lú ògbé ọlọ́ kò sí kan tí wọ́n gbé nínú ọkọ̀ ọ̀tọ́ nírú rí tí wọ́n rí láàrin ọ̀sẹ̀ méjì níwọ̀n bá aṣọ tí mo lò mẹ́ ẹ <laughs> tóbi ọlọ́run tá a bá dúró ti ẹ̀sìn ọlọ́run ìlú wa ọ̀rọ̀ yọ̀ da wàhálà ti bẹ́ẹ̀ tá a bá fara da ìké ọlọ́run wà bẹ́ẹ̀ ọlọ́run wa sọ fún wa níbẹ̀rẹ̀ Suratul Ankabut nípa tàwa gómìn ní òdodo ọlọ́run bá sọ fún wa ní Suratul Ankabut àyà tẹ̀lé sí ìkẹfà alìlámi ahasibannasu ayyutraku an yaqulu amanna wa hum la yuftanun alifilami ọlọ́run nìkan lọ́mọ tó bá ìlú tẹ̀lé gbé lọ́wọ́ àlùkòrán aláìwá nìbí. ṣùgbọ́n tó tọ́jú àìsáwọn onímọ̀ sọ ọlọ́run fi ń challenge àwọn lárúbáwá ní ipe kòránì inú èdè yìí náà ló ti kó yọ láti fi alifu láàmì àti ká àyà àìsọ tọ àyà sí lóríṣiríṣi bọ́lá ọba tó wọ́n kòránì èdè yìí náà rèé tọ́lọ́pàá ti wá sọ gẹ́gẹ́ lọ́nà ọ̀sọ̀rọ̀ kùrán ahasiba an-nasu an yutraku an yaqulu amanna wa hum la yuftanun ọlọ́ni sáwọn èèyàn máa lérò ní pé a fi àwọn ẹlẹ́ lásán lé ayé yìí wọ́n máa sọ pé àwọn nígbàgbọ́ òdodo wa hum la yuftanun àdéhùn kankan wà ní fọwọ́ kàn rárá ọlọ́run sàdó ẹ̀rẹ́ nìkan àwọn àti bí ẹni máa ń fi ọlọ́run bá ń jà nìyẹn ó ń sùn lùdì lọ́lọ́run ó pè ń jà nínú ilé ìjọsìn wọn ó tó pè ń jà lórí rẹ́díò ibi àjẹ ẹgbẹ́ ìṣòro yín wá sẹ́ ìwọ ta ni ọ́ ta ń bí ọ ta ń fu ọ́ ṣé wọ́n kò ní ni kó tó wọn káàrin rẹ̀ kókó gbé ìṣòro jẹ wá ṣùgbọ́n òmùgbò èèyàn pọ̀ nínú àwùjọ wọ́n tún lọ. ọlọ́run ibò lẹ́yìn sẹ̀mí tí ò

tó wọ́n tẹ̀lé ọ táwọn olùborí ọ̀tá wọ́n lọ tà á kò sí àdébí ọlọ́run ká tọ́lọ̀ wọn ṣáájú rẹ àti wọn wò sára kódà ó tún sọ fún ipe wọn sì bọ àlùyọ fún wọn káyì adébọ̀sá ní àmúhùn ìdí ìyàwó àwọn èèyàn wọn máa ń ṣe wọn àlùyọ fún wọn káyì àti wọn lè fún wọn káyì ìlú bàbá rẹ mo lè ọkọ bẹ̀rẹ̀ yẹn mọ ìṣe bí àtúwò síbẹ̀ kódà nígbà tí sọsọ àwọn tó ń lọ tó ń kó olùmọkà lọ́dún tó pa ẹ lọ ìgbé bá yẹ káwọn pa á tó kó nù sọdọ lọ àlè sọdọ ọlọ́run yóò ní wọn rí pa ń bọ̀ ẹgbẹ́ sí ọlọ́run èsì sẹ́yìn ó yàtọ̀ sí pé amadíà ó yàtọ̀ sí pé amadíà ọlọ́run amadíà kọ̀ọ̀rọ̀ amadu sẹ́yìn náà lòdì ọ̀sọ̀ sí ìdí gbogbo sọ́tẹ́sì tẹ́ ń kílèmù yìí òtún bá ń tẹ́ ní mẹ́mẹ́ àgọ́ ní mẹ́mẹ́ tọ́lọ́mbà ara ń tẹ́lẹ̀ yàtọ̀ pẹ̀sọ́lá mi yóò ti gbalẹ̀ kọjá bẹ́ẹ̀ ọlọ́run ẹ̀sìn wọn làwọn sáré ọdún kan sí ọ ọdún kan lórí ìbàjẹ́ ìyẹ̀bá àtọ̀gbẹ̀rún kan ayẹyẹ ẹ̀yẹ ìgbẹ̀rún kan ọdún nígbà tí ọba ti sí lójú ọ̀nà kò sí lójú ọ̀nà náà mùsùlùmí tí wàá lẹ́nu mùsùlùmí tí alẹ́nu muhammed sallallahu alaihi wasallam mùsùlùmí tí ní mùsùlùmí gulam ahmed ọ̀tọ̀ọ̀tọ̀ káàdì mọ́tò tọ́ba dàrí kìyàwó. ọlọ́run bá àdéjọ láti pé a hà sí ìbàdàn so ayélujára tíra kú anásù iná lèèyàn ṣùgbọ́n ní Qur'an wọn a máa lò fọ́pọ̀lọpọ̀ yẹn wọn a máa lò fún yẹn kan wọn a máa lò fún mọ́mìnì òdòdó nìkan bọ́rọ̀ bá ti wá ní àwọn lọ́wọ́ sọ̀rọ̀ ahasiba nnasu ayutaku sáwọn mú mi ní òdodo wọn máa lérò ìgbé àfi àwọn ẹlẹ láyé ìlásán ni ayakuru amanna kí wọn wá máa fẹnu ara wọn sọ wípé adigbàgbọ́ òdodo wà ń la fìtínà lọkọ wà ní bọrọ náà wàlàkọdé fatanna lẹbìínà mi ń kọ ìrìnnìmú àwọn Ọlọ́run dájúdájú àwọn Ọlọ́run àsìkò fìtínà báwọn èèyàn kan ti ń ṣáájú wọn tẹ́lẹ̀ fala ya'lamanna Allahu alladhina sadaqu ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ àfihàn àwọn tó ṣe ike wọn gbọdọ̀ gbọdọ̀ dúdú wala ya'lamanna al-kadhibin ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ àfihàn àwọn káàdìbí náà àwọn àwọn àwọn òkú èèyàn níbi imáì láti lánàá ipe gbàdọ̀ ọba fi ń tírun.

tọ́ ọba ti lè ṣe bẹ́ẹ̀ àṣírí rẹ̀ lẹ̀ wà tún sára rẹ̀ kì í ṣe sọ́dọ̀ o ọlọ́run ti mọ̀ tẹ́lẹ̀ o o ti mọ̀ tó ṣe o ó ti mọ̀ pé nígbà tó ń dún nìkan ni gbogbo tó ṣe o ṣùgbọ́n àṣírí rẹ̀ ọ̀tẹ̀ wà tún síra rẹ̀ ipe àti gbogbo wàhálà tó ṣe láti jọ yìí àti nígbà tí kò ní àti tó wá ti dé nǹkan bí lọ́wọ́ tẹ́lẹ̀ ìlọ́rọ̀ ìlọ́rọ̀ fi jáde mí ìpè wàhálà kọ́ فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين ọlọ́run yà wọ́n tó ṣáájú ní asibiti náà wá ọlọ́fẹ́ máa ta ni olódodo ta ni òwúrọ́ nínú ìmọ̀lẹ́ ẹ̀ ọlọ́fẹ́ sàbí ọbẹ̀ ọbẹ̀ sàdáyé ẹ̀rí ẹ̀ ní bọ́lá ọ̀sẹ̀ sọ́lá mùsùlùmí àti ìdíwọ́n tàà lórí ọ̀rọ̀ náà àyíjú àlùmọ́dé mú. ẹ̀yin ọ̀bẹ tó yẹ ẹ̀dá gbólọ́tọ̀ ẹ̀dá gbólọ́tọ̀ ẹ̀kọ́ da ọ̀rọ̀ àwọn obìnrin ẹ̀kan lọ dúró kọ́ látàyè ní ibi mùsùlùmí ni ọ. dáwúdà náà lọ jẹ àbùjẹ̀lì mi náà lọ jẹ ẹjọ́ ti jẹ́lá yé ní ṣùgbọ́n ó ti yàtọ̀ báyìí. wọn kà á sórí ìyàwó mọ́ àyíjú àlùmọ́dé mú. ẹ̀yin ọ̀bẹ ẹ̀ẹ́mẹ́ta ẹ̀mẹ́ta kọ̀mọ́ mọ́ ilé ayé ni àdàkọ́mọ́ ń bẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ní lónìí lálẹ́ kìyàmọ́. gẹ́gẹ́ bí mọ́tàbọ̀ ayé sunna wà jẹ̀máà ike wà láyé àyàmánà láwùn lẹ́yìn ìnà sọ́dà kú ọlọ́ọ̀fẹ́ ma ẹ̀ẹ́dẹ́gbẹ́ olódodo bí imáni rẹ̀ ó sì fẹ́ ma òkúrẹ́ yàn kìí ṣe pé ilmùn azali lélẹ́yìí ọlọ́run ti mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀tọ̀ ni ká ti mọ̀ pé tó ṣe lè kọ́ wa máa ṣe lọ ká tó wá nímọ̀ sí kò ṣe lọ́wọ́lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì lọ́lọ́run fi rìn lẹ́bí wàlá yàlámà nàlẹ́ iná sọ̀dà kú ọlọ́run fẹ́ rí pé tọ́ wa tó wọ́n jọ yà sí okú wa ṣe ọ̀pàpà wa ṣe òun ọlọ́run sì nímọ̀ sí wàlá yàlámà. ọlọ́sìn ọlọ́run jẹ tí ó fẹ́ nímọ̀ sí ẹni tó ní ní ìgbàgbọ́ ẹ̀ amúhàsíbalẹ̀ iná ya àmàlú iná sẹ́yìn àti ayẹsìmẹ̀kú iná sáà àmàyà kùmùún ọlọ́run àwọn èèyàn tí ń ṣèbàjẹ́ àwọn èèyàn tó lè ìbàjẹ́ ní ń ṣe tí wọ́n ní lẹ́bi ní àwọn ní lẹ́bi nǹkan burúkú ni ìní òdòwọ́ máa ṣèbàjẹ́ من كان يرجو يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم ọlọ́run ní ẹ bá mi ti kó wọn pàdé ọlọ́run bá a ti sọ lánàá wọn mi ní nìkan ní ọ̀pàdé ọlọ́run tí pàdé wọn náà káàbì wọn wà lórí ìbànújẹ́ nínú náà fáwọn òtí ọ̀rọ̀ náà ní ẹni ìyájà wọn ṣùgbọ́n wọn mi ní nìkan ní ọ̀rọ̀ náà tó dára ìdí àwọn ọlọ́run jẹ́ àjọ ọlọ́run ló ń jẹ́ àwọn ọlọ́run tó wà jẹ́ náà man kana yarju liqa Allah ẹ̀ ń bá ń ṣàgbélé kó ń fẹ́ pàdé ọlọ́run fa inna ajala Allahi la'at àsìkò ọlọ́run dá jí ń bọ̀ ní wa huwa as-sami'ul 'alim ọlọ́run ní gbọ́ gbogbo nǹkan pátá ń gbọ́ gbogbo nǹkan pátá ó sì nímọ̀ sí gbogbo iṣẹ́ pátápátá ọlọ́run wá parí ẹ̀ pé wà máa ń já ájà li nafsihi inna allaha laghaniyun 'anil 'alamin man jahada ẹ máa ń gbìyànjú sójú ọ̀nà ọlọ́run fa inna ma yujadidu li nafsihi ó ń ṣe ìgbìyànjú yẹn kórí ara ẹ̀ ní o inna allaha laghaniyun 'anil 'alamin ọlọ́run arọ̀rọ̀ ọ̀rọ̀ báyọ̀ gbogbo ẹ̀dá pátápátá wàhálà òun lè ṣe kọ́ mọ́ báyìí lójú ọ̀nà. níwájú ọlọ́run kọ́lọ̀ ń kó sí wálẹ̀ tí ó máa jagun sójú ọ̀nà ọlọ́run. ẹlẹ́ẹ̀kẹfà nínú táàjì yẹ̀wò ìpè nǹkan ní ìbẹ́ lẹ́yìn ọmọ òkú ìyá rèé táàmù ọlọ́run sì bá lọ́lẹ̀ kọ́lọ̀ fi jẹ́ Ar-Rahman Ar-Rahim adáàtúni ọlọ́run ní sí àtúni nínú ẹ̀ náà ni kọlọ́nkọlọ́ èmi àti yín bẹ́ẹ̀ àìlówó lọ àìríṣe tọ́jà pé láti gbọ́ ọlọ́run ti dá ayé náà ló ti ti kádà rẹ̀ rẹ̀ báwo kọ́ ọmọ lówó lọ àwọn kò ní lówó lọ àti káyà rẹ̀ náà lánàá ẹni tí ò lówó yóò lè ṣe bọ̀ ìsìn ẹni tó lówó láti gbà lówó ẹ̀ ẹni tó sì lówó lọ míì náà òun tó tún máa ṣe bọ̀ yìí ṣe ẹni tí olówó lọ. ibi tó wo tiẹ̀ tó ti pọ̀ sí ọ̀sà ti wàhálà títà ní ọmọ òkúlẹ̀ rẹ̀ wàhálà ti ń ṣe ó fi ń ṣe bọ̀ yìí ṣe ẹni tí olówó lọ́nà rẹ̀ àlùbáríkà wa lè pọ̀jù sí pọ̀jù ra wọn one thousand kó torí ten thousand òun lè kọ́ ọdún kọ́mọ́tì lọ́dún hundred thousand hundred naira kan tí ó fi ní one million àlùbáríkà ọlọ́run ni kọ́nà kó sì bùkún rẹ̀ fún wa. tọ́ ọ bá fẹ́ mọ ipé ńgbòlò ìyá ọlọ́run ńgbòlò farapamọ́ sí níbi owó nílé àti ọ̀rọ̀ ilé ayé ibi tó farapamọ́ sí táàmù ọlọ́run farapamọ́ sí òun náà ní kọjá pé ilẹ̀ ogún ibi tó dáa ni nígbà tó lówó ń wá lówó ń tán ó sì ń ná síbi tí jẹ́ ojúṣe rẹ̀ àti ibi tí ó ti rí ìyọnu tọ́lọ́ ètí ń jẹ́ àánú ọlọ́run lórí owó nù kọjá pé ìpìlẹ̀ rẹ̀ ibi tó dáa ni oníyà jẹ́ wájú ọlọ́run oníṣirò síwájú ọlọ́run tí ọba ti ṣe sírò ìrọ̀rùn ni ọjà sí yẹn bá ṣe ń bọ̀ wá bá nínú Maliki Yawmiddin ní insha Allah ta'ala. kó sì jẹ́ pé ojúṣe rẹ̀ lórí owó yìí ó ṣe é bó ṣe yẹ kó ṣe é èyí tó ṣẹ́kù nù tí ó jẹ tí ó mu tí ó nà tí ó lò ó sì rọ̀ ọ́ fún ẹ̀sìn ìtọ́lọ́run ọ̀rọ̀ fún tí ó fi rí ìyọ̀nù tọ́lọ́run. àmọ̀ pé a ah, ọlọ́run sàmì tí ọba ti rí bẹ́ẹ̀ ìkejì ni o ìkejì lọ́dọ̀ ṣe fún o tọ́ba jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ ìpìlẹ̀ tí ọ̀dá ni ìwà nà síbi tó dáa òtúbá ń tẹ́ni àṣedànù ni etí òde láadá lórí ẹ̀ ní owó olówó ọkọ̀ ọmọ ọlọ́mọ omi sẹ́sú owó wá dé ọwọ́ akọ́mọ́tọ́lá ti kalẹ̀ lọ́wọ́ ìwọ̀n ní nínú Ramadan àwọn ọmọ jẹun ọ̀fẹ́ àti sínú àti sàárì bọ́ọ̀lù ọ̀pẹ kalẹ̀ tó la jẹ́ délé tọ̀sí tó ń fún ọ lówó epo ní ẹgbẹ́ òwúlẹ̀ kankan ọ̀rùn gbogbo ẹ̀ wá. ìpìlẹ̀ tí ọ̀daràn kò ní láyà lọ́wọ́lọ́wọ́ yóò tún wá jìyà ọ̀rọ̀ tọ́lọ́mù ṣe fún kì í sáàánú mọ́ ìjà ọlọ́run ni tọ́lọ́mù fi wá tọ́kùn. bọ́bá ti jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ dá ṣùgbọ́n o ń gbòòrè náà ilé ọtí kíkọ́ ni ilé ìsìnà ilé kíkọ́ ni yọ máa ní yọ máa fa irú ẹni náà yọ náà ha hátà tó كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين kari owó mi ọ̀pọ̀ sí owó mi ọ̀pọ̀ sí owó mi ọ̀pọ̀ sí ọmọ mi ọ̀pọ̀ sí mọ́tò mi ọ̀pọ̀ sí ilé mi ọ̀pọ̀ sí sọ́ọ̀bù mi sí ni o ti ká báyìí lọ pé nàyà ìbátúkọ̀ ẹsẹ̀ ẹgbá nílé ayé ìjọ kan ń bọ̀ ló mú ìdílé rẹ̀ bá rẹ̀. ìbò ìdókòó ni inú ó gbé ẹ̀kọ́ tó fi sínú sí ọwọ́ ni ó sì ṣírò rẹ̀ wájú ọ̀nà ẹlòmíì bẹ tí ọ̀rọ̀ ẹni tó gbèsè wọn ni kèétí ìmọ̀rọ̀ ẹ̀kọ́ tó mú o ọ̀rọ̀ pé ọlọ́kọ̀ọ́ yẹn kájọ́jẹ́ pé ó gbèsè wọn báyìí ó sì ṣírò rẹ̀ wájú ọ̀nà kò sì síbí ni wọ́n sì tún lọ mú síbí wá fún ọ ẹlòmíín bẹ tó yẹ pé à ń ti di igbá àdéhùn kẹrin à ń tọwọ́ bọ̀ nínú bí mánéjì láìpọ ara rẹ̀ síbi tó o lo owó sì lo rẹ̀ wájú ọlọ́run ọlọ́run jọ lè rìn pa rẹ̀ tó mú orí òun wọ́n náà sọ ọmọ tó ẹ̀tọ́ náà bá ti sí ọ̀rọ̀ ọ̀hún nínú ojúṣe rẹ̀ náà ni kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ kọ́ wá rọ ọ̀rọ̀ ọ̀hún fún nǹkan tó dáa fún nǹkan tó jẹ́ nǹkan tó gidi tí òfin jẹjẹ wájú ọlọ́run ajẹ́pẹ́ àmọ̀ bí àlùkò ọlọ́run ló lè bá kì í ṣe ìyá ọlọ́run. nígbà tó wá fẹ́ sọ̀rọ̀ nínú àwọn àyà mi ṣáàlà tó wà ní sọ́ọ̀dù bákọ́rà ayọ̀ lẹ̀ ní ìlà àmọ́ látà gbogbo àwọn àlàkùnbé ìlọ̀kùnbé lọ́ọ̀kẹ́ èyí olùgbàgbọ́ òdodo ẹgbẹ́rún jẹ́ oúnjẹ àríyá ńlá ní ara ìtẹ̀lú bàjẹ́ o à ń bọ̀ wá sọ ìfọ́síwẹ́wẹ́ ìṣàlà lórí ọ̀nà ìbàjẹ́ oríṣiríṣi táwọn yìí ń gbà jẹ dúkìá ara wọn ṣùgbọ́n ká tó lọ bí ṣẹ̀rí àsọ fún wa nípa ọ̀nà halal àwọn ẹlòmíì wọ́n máa dáṣà burúkú wọ́n máa sọ pé ah ẹ bá fẹ́ bá bọ́lá lè kí nàìjíríà yìí kò ní rówó ra pátá subhanallah ẹ̀rí ọkàn ti dógùn pọ̀ ọkàn yẹn ti dógùn pọ̀ jẹ́ pé sí ọmọ ọ̀dà àìmọye halal ló kúnlẹ̀ tọ́ńbẹ́ nàìjíríà tí ó ṣùgbọ́n àwọn afẹ́jú a ti ṣe tán láti dúró ti ọlọ́run ibi tí yẹn bá ti fọlọ́ sí náà ní ọba ibi tí yẹn bá fọkàn sí pé ní ọjọ́ ọ̀nà á sì di mu ọlọ́run ló sì bá fi ọ̀nà rẹ̀ bẹ̀. bọ́bá jẹ́ àláàlì ni ó lé lọ́tìkọ̀tìkọ̀ gbà mí ọlọ́run wà á rọ àláàlì ń fún ọ bọ́lọ̀ ń bá ti kádàrà owó fún ọ àláàlì yóò máa ya wù ọ́ nígbà ọjọ́ pé ńgbà tí yàrá mú wa ò dúró ní láyé ènìjàrá mú. ngbọ́ àtìkù ọlọ́run bá wá lówó olówó dị aláàjù ọlọ́run máa rọ̀ ọ́ ṣùgbọ́n àwọn tó ṣe sùúrù lọ ẹgbẹ́ kó o ṣe ẹtì ìdúró ọ̀gá lọ àtàlálẹ́ àtàlámù kò sí yàtọ̀ ajẹ́pọ̀lẹ́ kọ́mọ́ tí ó fa ọ̀tọ̀bà ní pè lára ọrọ ṣe náà náà ìyó ẹ ṣàánú ọlọ́run ìjà ni ẹ bá lọ lórí ẹ ọlọ́kọ́ ṣàánú wa. nínú àwọn nǹkan ọ̀nà halal òun náà ni tí ọba ti ní olúwa tọ́nà ọba darí ọ̀wá sọ́dọ̀ rẹ̀ kò sí ẹni kankan tí ń kílèmù ẹ̀ ilẹ̀ tí ò lórí wa rárá tó o sì ń wo lọ́sùn òbí ọlẹ́rẹ̀ ó ti di tiẹ̀ o ti ń ro lọ́fọ́dún gbọ́ọ́rọ́ kò sẹ́yìn gbẹ́ tó kú ẹ̀ṣẹ̀ rẹ̀ nínú orí ọlọ́run tó bá wà lọ rẹ̀ nìyẹn. igi tó lálẹ́ wù tí ń so èso lẹ́bàá títì àdójú ọ̀nà ní ogbó tí òsì kẹ́nìkan ní yóò gbìn ẹnìkan ló ro ti kọjá lọ lójú títì gbóògùn ìgbàlọ́ ṣẹ́wọ́ sí ká gbọ́ àti ló bá dé destination rẹ̀ nìyẹn wá dábọ́ lẹ̀ nígbàdàn tí ọba ti lè rí trace orí ọlọ́run tó sàwọn ọmọ rẹ̀ torí kò lólu wa má tọ́ ọba lè rí trace nìkan lójoojú láti mọ láti kó trace ẹ̀ tí ọba jẹ́ pé tí ò lè bàjẹ́ kọ́ fi fóònù ta ẹtí báyìí bá sọ́nu kọ́ tí wọ́n sì fi jẹ ọ̀sán fún padà o kódà bọ́ bá bá fi ṣe sàrà ìwọ lọ́mọ ní ládá wọ́n gbà nǹkan rẹ̀ padà tó bá dúró lórí fún ọgbà o ìṣẹ̀lẹ̀ àṣemú wa nìyẹn. òjò tí ń rọ̀ tó ọ̀sán ó fún olùyọ náà ló wá bọ̀ ọ̀rọ̀ tó bá wò ní ọgbọ́n bẹ̀. ṣùgbọ́n ní ẹlẹ́ni tó ń bu tó ń tọ́ra pé ó kà kalẹ̀ ọ̀gbọ́dọ̀ mú o àti tó bá yọ̀ wọn pèsè ibi tẹ́ náírà ní o à kínkín ní òun bó ṣe rí ìwọ ni nígbà tí ìbá ti ṣe tiẹ̀ ṣùgbọ́n rọ ọba àpá àgbà mẹ́ẹ̀ orí ọlọ́run tọ́jà wá fún ọ nìyẹn bẹ́ẹ̀ náà ní ọ lọ́wọ́ orí ọlọ́run tọ́jà wá fún ọ aláàlì ni kì í tó ṣe pé kò yí sí tẹnìkan ní tẹ́lẹ̀ ìran àkọ́kọ́ ní tó jẹ́ àlàyé nìyẹn ìyẹn lẹ́ẹ̀kejì òun náà ni alimami mahamudu kahara ní mọlá ọmọdala dúkìá tá a fi kíláàsì gbà tí ò sọwọ́ fún òun náà nígbà tí ogun ẹ̀ ti bá tẹ̀lẹ̀ ọrùn ogun tọ́ba wá ọlọ́sìn ní àlàyé báwọn mú mi lòlò. bẹ́ẹ̀ náà ni ètí yóò fi gbàgbà láwọn káàdì òkú á ah, àwọn ìwọ́de ọrụ ọ̀ọ́gbà ìwọ́n lẹ̀. ọ̀rọ̀ tí a bá fi lẹ̀ aláàbì ni à ń pè ma. ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀dà halal táàbù mọ̀ ọlọ́run ló ṣe fún yàn òun قهرا باستحقاق من ممتنع من اداء الواجب عليه dúkìá tá a bá gbà tọ́jà ìpè ẹ̀tọ́ wa ni nínú Islam àti adájọ́ ti dá ìpè àwọn alẹ́tọ̀ọ́ rẹ̀ adájọ́ mùsùlùmí ní orin pété ti tì tí wọ́n ti lọ fún ní owó ẹ̀yìn lẹ́yìn ẹ̀rọ. tọ́ba ti wá rí ni wọ́n balẹ̀ ni ọba ẹ bá ṣẹjọ́ theoretically ní theory ọba aláàtà yìí pé ó ṣe é ṣe káfẹ́ tẹ̀sí ọmọ tí kò náà lóko ṣùgbọ́n irọ́ ní bẹ́ẹ̀ irọ́ ní máa ṣe pàṣẹ aláìsí ẹ̀ nàìjíríà láti fà yí ilẹ̀ fún bàjẹ́ ni iná ní irọ́ ní adájọ́ ọ̀nà èyí wọ́n ní ná lóṣù náà èyí ní sì ń gbà wọ́n gba bí gbogbo rẹ̀ lóṣù ọbẹ̀ lórí five hundred six hundred thousand ó sì ná mílíọ̀nù ní àárín oṣù wọ́n sì ń wò wọ́n sì ń wò bó ṣe ṣe pàṣẹ yẹn ní báwọn wọ́n sì ń wò tẹ́ ó ti ó ti ó ti ó ti dàrú. ọ̀jọ̀ra wọn ẹ̀ tó gbé ìfẹ́ sọ láàárọ̀ ni àwọn haúsì ilé fifty million wọn àwọn ẹjọ́ ní orí nínú nínú sálárì wọn two point something million wọn mọ̀ ẹ̀yọ̀ lóṣooṣù wọn wà sanwó bíi twenty twenty months èló wa lówó wọn èló làwọn aláwọ̀sísì èló wọn kéde fún wa sọ́wọ́ àwọn ènìyàn jẹ́ gbogbo owó rẹ̀ gbogbo sálárì rẹ̀ ni wọ́n fi sanwó ilé tí ò ní jẹun kò ní kò ní bí àbùkátà mi kò ní fáwọn. etí ẹnu yóò lè fi kọjá láàyè ní àkẹ́yìsì tọ́nà kọ́ sàánú wa kọ́kọ́ kó àwọn èèyàn rí fún wa wọ́n ṣèjọba àwọn ẹni retí bẹ́ẹ̀ tó kọ́ lọ́n kọ́ kó kún ọ lọ àwọn ẹni ìbàjẹ́ kọ́ lọ́n bá wa tún bẹ́ẹ̀ náà ni ìdájọ́ ànábì wa sallallahu alaihi wasallam lórí obìnrin tó ti gbé ọkọ rẹ̀ ọkùnrin tí ó kù ọkùnrin kankan àdìpọ̀ fún àwọn ọmọ tó bí fún ní nǹkankan àbí tí ó kù wọn níwọ̀n bá tí ó wà tó wọn yẹ tó bá mú láì sọ̀rọ̀ kọ láì gbà yọ̀dá lọ́wọ́ kọ kò sí èkó àwọn bẹ́ẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ni ṣùgbọ́n o ìwọ̀nba tí ó kù lọ́gbọ́dọ̀ kò gbọ́dọ̀ mú àwọn pamọ́ o kì í ṣe pé kó wá máa mú pamọ́ o kó wá ní ẹ̀ gbọ́dọ̀ sì ti gbọ́ náà kí ní àwọn ẹran lọ́sọ yé ibi náà ó ti ń sára àwọn yẹn ìwọ̀nba tí ó kù tí ò ní ní ẹ̀sẹ̀sì inú tó bá láì gbà yọ̀dá rẹ̀ tí ó tọ̀ ń súnmù rẹ̀ kó ṣe wọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà sì ni tọ́jà nǹkan lé tọ́ba fi tọrẹ nínú tí àṣà permit ẹgbẹ́ sọ̀rọ̀ náà àdìsá nínú ọ̀sán ọ̀la rẹ̀ aládùúgbò rẹ̀ ó ní ẹ̀yìn alájà ọmọ níbi yọ mo mú pé ewé ìlú kan ní lọ́ba ti bù síbí kan lọ́ba ti lọ́ba ti bù kò ní ẹ̀sẹ̀ wọn wà lọ́wọ́ ṣùgbọ́n a alájà ní ìmọ̀ tí ì jẹun ẹ̀dá kù. lọ́wọ́ bá wa àtàwọn ọmọ mi lọ́wọ́ arú àmàlà bíi mẹ́fà lóru fún wa lọ́wọ́ akó ẹran bíi sí ni máa gbé lọ inú onídìíkọ́ bá ìgbà lọ́dọ̀ ọkọ rẹ̀ ọkọ rẹ̀ gan-an ẹran sí ló dé ní fi jẹun <laughs> ti ti pọ̀ ọgbọ́dọ̀ bá yọ̀dá ẹlẹ́ẹ̀kẹrin nínú tọ́jú halal òun náà ni tọ́ba ṣe yí pé a gbà á àwa náà ní ta fi jí bíi títà rírà àbí aṣiṣẹ́ òògùn ara wa fẹ́nìkan owó ọ̀yà tá a bá gbà ń halal yìí sáwọn àtọ́kù sí halal kiri nàìjíríà àbá àbá àbẹ̀tẹ̀ sí halal pọ̀ kálukú ọ̀fẹ́ dúró ti di àlàyé rẹ̀ ìbẹ̀rẹ̀ àgbàdùkọ̀ ọlọ́run sí wa. ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni owó tá a bá gbà tí a fi kọrẹ fún ni àbí a fi fún yàn lẹ́bùn àbẹ́nìkan lọ́dẹ́ fámìlì wa lọ́sàtọ́lẹ̀ tó bá fún fẹ́ẹ́ fún agbẹ́jà nìkan lọ́hùn fún ìkóhùn fún ìtara. aláàlì gbogbo ẹ̀. dọ́là ẹnu pòfẹ́sọ̀ kan mo ti gbọ́ lẹ́gbọ̀n àwọn lágbẹ́dá olùkọ́ ni mo fún ní one million dollar àwọn àkọ́kọ́ ìbàdàn iná ni o ọlọ́kọ́ sànú wa o. halali ni fún bí yorùbá wa lọ́nà tí ọ̀gá dá ní ọ̀nà tí yorùbá yẹn lọ. èyí tó jẹ́ kẹfà òun náà ni ìnídùkẹ́ ẹnìkejì ń tú láti kò sígbà tí máa ṣẹlẹ̀ ju pé ó mo wà ní ọlẹ́tọ̀ọ́ lọ́dún ẹ̀ lọ. ogún tí yẹn bá jẹ ní ìlànà bí Islam ti mú wa halali ni fún yàn ó kéré lọ́pọ̀ ni halali ni. ẹ̀ tọ́lọ́pọ̀ wá sí ọ̀rọ̀ fún látara àwọn ẹbí tá a wí orí ọlọ́run lọ́dún ṣe fún wọn ọwọ́ àbúkó ṣe déédéé kó ṣe ojúṣe rẹ̀ tó yẹ kó ṣe pẹ̀lú owó yẹn kó lè bá àjà sí òwe jálẹ̀. ṣùgbọ́n tí ẹ bá lọ ní ọ̀rọ̀ nídìí haram ó ṣe ra ẹ̀ wàlúwàá yóò ṣe ra ẹ̀ nínú ọ̀nà haram tí yẹ máa fi ní ọ̀rọ̀ ẹ jẹ́ afárabalẹ̀ sí dáadáa o ẹ jẹ́ afárabalẹ̀ sí dáadáa o kágbó dáadáa o òògùn ẹlẹ́gùn tó ń wọ́n mọ́ wọn mọ́ o.

tọ́ba ti tẹ́ kó tó tọ́lu ju ọ̀rẹ́ rẹ̀ kọ́ lọ. ọlọ́run sì mọ ọ̀nà míì tí ó gbà dí fún ọ tí ó jẹ́ halal àbí ńgbà míì ìmí lè jẹ́ haram tọ́jọ́ tó yóò yìí kẹ́ ẹ̀rẹ́ tí má yẹ̀ ní èdè tó kẹ́ àná lò wẹ̀. ntọ́ba jẹ́ haram ló bẹ̀ àbí ntọ́ba sọ bẹ́ haram tẹ́ ẹ bá lè fi ṣe ó tó padà ní halal yẹn. yorùbá mi yorùbá mi yé yìí owó olówó ní ìsìn ní o ti ẹ̀ka dáadáa ó sì mú ó sì ná ó sì fi jáwó lọ́wọ́ àwọn olùkọ́ àdá oṣù àfúnwó rẹ̀ padà ọ̀lẹ́sẹ̀ lọ. àbúrò nílágbájá ìjọba yìí tó mọ̀ owó rẹ̀ nígbà gbogbo wà sílẹ̀ lọ́lọ́run bà mí dákúnyọ́nù sí mi lọ́wọ́ àti òkúrò sí ọ̀dà fún ọlọ́pàá. ẹ̀wù olóṣèlú ọ̀gbọ̀n lákọ̀ọ́kọ́ ẹ̀wù bọ́lọ̀ sí wá sí ọ̀dà lẹ́yìn. abẹ́ẹ̀kọ́ ni torí ẹ̀kọ́ sọ yìí pé owó mi lè jẹ́ haram lọ́jà kan tẹ́ ẹ bá gbọ́dọ̀ mí ìrìn tọ́tọ́ kó wá ṣe àti èmi sì lè ṣe tí àfi kẹ́ ẹ lówó padà lówó àfi kẹ́ onye alimáàlú lè máa kúrú bìgẹ́rì ìdínì màálìkì wá bìgẹ́rì ìdínì ṣẹ́rìnì owó tó ọmọ ọgbà tó tó kó wọn lóní ẹni tó ní ọ̀yọ̀dá fún ọ kò tó bá ṣẹ̀dí àwọn májèmú méjèèjì ló pèsè lára èyí tí májèmú kan wá wà bẹ́ẹ̀ òǹtọ̀n òtútọ́ kó ń fún ọ kò gbóòlù ọ̀dà fún ọ bí owó bí owó bí owó lè owó tó jì inú orí nǹkan wò ló sí ṣẹlẹ̀ ọ̀fọ̀ ara mọ́ olè dídá bẹ́ẹ̀ náà lè tó fi ṣe gbájú ẹ̀ ètò fi ṣe gbájú ẹ̀ àbí ètò fi ṣe bòójú abòsí ọjà ní wàhálà lọ́wọ́ rẹ̀ ó wá wo àwọn ìfẹ́ tí àwọn kan tọrẹ tọrẹ díẹ̀ títí ò kọlífà ìfún tó wá wá fi ń là láàrin wá fi ń ah, là wàlá àbúrú lẹ̀ kọ́sà àrùn mo sì ra indomie páálí kan ó sì ti ní sáìsì láyìn tó lọ sí kéékèèké tí ò tó sáìsì wọ́n ti ti bọ̀ wọ́n ti lẹ páálí pa. tí èèyàn bá ṣe pé àwọn ti ń ṣe ìṣèlú ní àtúntò ìgbà máa ń yẹ kí yìí ìlà ìjọ pé adájú ilé ẹ̀rú ní ra ní tóbi dédé mi. Sẹ́ẹ̀kì nǹkan lánàá. Sẹ́ẹ̀kì nǹkan lánàá. Ìyẹn ọ̀rọ̀ àmọ́ kíkọ́ rẹ̀ pa. Àwọn ibò tiẹ̀ burú bí inú kọ́lọ́ ń gbogbo ní à. Yorùbá ní mi náà ń ṣe o. Wọ́n lè wá bu ẹ̀kọ́ àwọn ẹgbẹ́ bíi mẹ́wàá tuntun ni. Ó sì láwọn èyí tí ó ti fẹ́ di pé kìnìún ó wà òkú ìdúró fi bí ó ṣe ó wà lójú bí ẹyọ kan méjì ọkàn bá kèésì tó ń gbẹ̀wá ní àjẹ ihe ti ọ̀dà bẹ́ẹ̀ bí ẹ pa yín sẹ́rí bá dáwọ́ yẹn ntí ń jẹ́ kí ṣù nìyẹn kò tú àlejò ọ̀sán lọ́la àlejò ọ̀sán tó máa ń na ṣiṣẹ́ náà lọ́lẹ́ ìfàmìlìnà ẹ̀ kò sínú wa ẹnìkan tó lè tó ń kiri ó ń kiri ẹ àwọn kan kò ní tó pamọ́ wá kọ́ sálẹ̀ àwọn ètò tó tọ́ wá òkè nígbà tí ọba wa kù fún wọn lọ́kàn ti fi ní bọ̀lọ̀ sálẹ̀ ni àti tòkè àti yẹn wọn kọ́ sẹ́ni pé wọ́n sílẹ̀ náà àwọn aládùúgbò sá ètò tóbi fi hàn lórí báyìí nígbà wọn

kó lè bá owó kan gbà ẹnìkan ọkọ̀ ọjọba ó ti lásìdẹ́ẹ̀tì ó ti kọ̀wé rẹ̀ ó ti lásìdẹ́ẹ̀tì ó ti wà láìpẹ́ ó sì lọ ó sì gbẹ̀rù ten thousand tí wàá fi yẹ káwó yóò ṣírò rẹ̀ wájú ọlọ́run yóò ṣírò rẹ̀ wájú ọlọ́run irú mi ń kọ́ rẹpẹtẹ bẹ́ẹ̀ náà ní táàpì ní istidlalul manasib al-ijtima'iyya wa siyasiyya ipò òṣèlú tó wà ipò tí ìṣòṣèlú náà tó wà iléeṣẹ́ tó wà kọ́ wá wo torí bí ipò tó kó o sì máa fi exploit àwọn owó arákùnrin arákùnrin sápáná ó sì rọrùn wájú ọlọ́run. ni owó owó ìjọba owó ìjọba tẹ́ ẹ mọ̀ pé aburú oríṣiríṣi nǹkan ìṣòro burú jura wọn lọ sí náà ọ̀dà nígbà tó wọ́n tún wá ṣe tiẹ̀ ìyàwó ọ̀rẹ́ rẹ̀ tó fọkàn sí ti sìn náà ní ojú wa ìyún tó wá wọ́ọ̀sì àbí ìdúró wípé màmá rẹ̀ ló bàjẹ́ ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ lọ́ta lé ìyẹn tó wá wọ́ọ̀sì lórí tó bá sọ ibi lórí ìyún ọ̀gán ọba tẹ̀lé àwọn kò sínú ẹ̀ lọ́lẹ́ kọ̀ọ̀kan súnmọ́ kó tó wá tẹ̀lé náà pẹ̀lú ẹ̀ agbáka àbúrò ìdúró àwọn ọlọ́wọ́ ẹ̀sìn bìbí kan kéèyàn ọjà owó ẹnìkan èèyàn méjì èèyàn mẹ́ta ẹgbẹ́ tí ẹ jọ sí wọn ọ̀dọ́gbọ̀n bẹ́ẹ̀ lọ kọ́dà aburú ni ṣùgbọ́n aburú rẹ̀ fún wa dé sí kéèyàn máa di owó gbogbo ẹ wọ́n ní èèyàn tí èèyàn bá lẹ́jọ́ pọ̀ láyé ìyá wọn ẹ̀tọ́ gbogbo òdu mílíọ̀nù bíbí ìwọ́ ti bu àpò rẹ̀ pé àpò rẹ̀ fẹ̀ ju ti ìjọba lọ ó ṣe é kówó sí àpò tìjọba yẹn fún kò lè

ìfẹ́ lè bìlíìfù ẹ̀ mo ní mo ní wọ́n ti fún mi nọ́mbà láti kínní láti ẹ̀ eh, kílókù ẹ̀ ti ń dẹ̀ táǹpìlánì òdìdí lọ sanwó bẹ́ẹ̀ ẹ̀ tọ́ sí rẹ̀ nìkan olùkọ́ ọ̀pọ̀ sí gbogbo ẹ̀ àwọn ìjọba mo sì ń ṣe mọ̀ ó ti lè jẹ́ bẹ́ẹ̀ ìgbà tí ń sì rí ti kú mẹ́ẹ̀ tí ń sì ìmọ̀ ní káàsì inú ìlú yìí o gómìnà tó o sì lè jẹ ní ìṣèpá wọn bá sì lè lọ bá ti lọ bóra wọn bóra wọn bóra wọn yẹn ti tọ́gbà tú àṣírí ẹlẹ́tìn tọ̀ sọ́ọ̀tì ní ọ̀sẹ̀ tí o tó ń ga ní ọkà sọ. ẹ̀ẹ́dógóyà ẹ̀ẹ́dógóyà tó lè mọ tú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nínú etí ẹ̀ lọ iná ilé wà lórí ìdí tọ́wọ́ ní pírẹsidẹ́ntì yẹn ọlọ́run bá fún àlàáfíà ọlọ́run má fi ẹ̀rín rẹ̀ bọ̀ tálẹ̀ mọ́ inú àjọ àdúgbò sọlá bá àlọ́ sọlá mọ́ aláwọ̀ aláwọ̀ oṣù bíi bíi náà àdá ọlọ́run má jẹ kẹ́lẹ́ kọ́kọ́ tọ̀rẹ́ rẹ̀ wá kọ́lọ̀ kò fún àlàáfíà kójọ́ padà láyọ̀ kọ́lọ̀ wọn ṣe ń tó ṣe ní kàfáà rẹ̀ àìrú rẹ̀ mọ́ tí ìgbẹ́ méjì a sì mọ̀ lọ́yọ́ tó ti bí irú ẹ̀ ní ìsìn o torí gbàtí yẹn bá ṣiṣẹ́ náà látàkùn mọ́ abẹ́ẹ̀ni abẹ́ẹ̀kọ́ torí ìrò gbogbo fámìlì tiẹ̀ gan-an tó gun ọlọ́wọ́ àjọ tìyàwó tìyàwó lọ ọlọ́ọ̀ni wọ́n jọ o àbí sépè o. ìtẹ̀yẹ̀ bá rí bí ìyẹn àwọn tí wọ́n ní wọn ọ̀dọ́ ló sì ọlọ́run bá àlejò ọlọ́kọ̀ dá wa náà kò yọrù sí. ojú mẹ́ta kejì téèyàn ti ní owó haram òun náà ni owó téèyàn gbà lọ́wọ́ ẹ tó ní ṣùgbọ́n ti yọrù sí inú ìdílé kò sí problem òun gbà ló tiẹ̀ kó fún yàn ṣùgbọ́n ọlọ́run ọ̀rọ̀ ló ọba tọ́lọ́run nínú ẹ̀ lówó rìbá torí pé ẹlòmíì ọmọ ajé ìjọba ah, gba sí bí kọ́ńtàkì àlejò fi àgbé lórí ẹ̀ ọlọ́run sì sọ pé ayé ọ̀lẹ́dẹ̀ rà ọ̀run látàkùn látàkùn àwọn alákùnbẹ̀ ìdàkùnbẹ̀rẹ̀ mọ́ kí ìlà ìdàkùnà ìdá ọ̀rọ̀ à ń tọrọ ọ̀rọ̀ mi nù. tẹ́ bá ti lè yọnu sí láàrin ara yín aa ìyọnu sí nìkan kọ́ ni conditions ti máa ń sọ contract bẹ̀ lọ ìyọnu sí ọkà wà ń bẹ̀ ni consent wà ní conditions ti máa ń sọ contract bẹ̀ lọ nǹkan mẹ́rin kù ọdọ ikpe owó mi ní sadaki ọba ti mọ ẹlẹmọ ọba ngọ amájẹmí òkú ngọ bẹ́ẹ̀ náà ni pé olówó yọnu sí kò túmọ̀ sí pé ẹ̀kú kọ́ńtrátì yẹn sọ́ba ṣẹlẹ̀ ọlọ́run rìbá ọba ihe ọlọ́run bá mu bẹ́ẹ̀ náà ni owó ó ń sí pé jẹ́ ń bá ń jẹun fún un. haramu ni bọ́ọ̀bá gbà á kọ́ bá ṣẹlẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni ìkọ́jà pamọ́ tí ó kónira báyìí tí ó kónira báyìí tẹ́tù ń bọ̀bá wá yá lọ́wọ́ àtúntà lọ́wọ́ ájúwe rẹpẹtẹ ètí ọ̀bá ní kónira báyìí ni ò sí ó kónira báyìí haramu ni bọ́ọ̀bá lówó láti di haramu ní kó jọ. kéèyàn ẹ̀sìpọ́ìtì lábẹ́ ẹyọkàn náà ni o kéèyàn ẹ̀sìpọ́ìtì ẹ̀ńtọ́fẹ́ yáwó pé òǹtọ̀ ní bùkátà nítorí pé ní o ọ̀fẹ́ yáwó lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ à bẹ̀ ní àwọn ẹsẹ̀ kan tó yẹ kó sanwó fún lórí ẹ̀ ọ̀wá sanwó fún lórí ẹ̀ ó sì lò rẹ̀ wájú ọwọ́ ajé dábọ̀ ẹ̀kọ́ owó láti ní one thousand ní ah kò sí problem ní ọ̀rọ̀ fẹ́ gbà ọ̀la náà ní ẹ̀ka lè ní mi pẹ̀lú ọ̀rọ̀ kò sí problem ọba dé orí kíkí bí dé amọ́tò mi ni wọ́n máa ń ṣe kí bá tẹ̀ǹtẹ̀ǹtẹ̀ tó bá sì dé dé àbùkù tí yẹ fẹ́ àbúrò bá yìí báyìí ìyẹn bàbá sáré yọ ó sì mọ̀ báwo ni wọ́n sanwó fún bẹ́ẹ̀ ọwọ́ fún ìlú jẹ̀ oúnjẹ àmọ̀tẹ́ lédè lówó bí ọ̀wọ́ ẹnìkan inú ẹni ẹni ẹni ọlọ́ọ̀ni bá a sì lérò rẹ̀ nípa náà kó sílẹ̀ ẹni àtàwọn náà ibi tó bá ti ní ẹ̀tọ́ kí ó fi owó sí tí mo bá dé ti dáyé lọ orí lè ni bá tètè léèrè tó wà máa jẹ́ àárọ̀ wọn bó ṣe

kò sí ìbùdó sọ fún kéèyàn bẹ àbó èèyàn sẹ ṣùgbọ́n kọ́ máa jẹ pé táàmì tó fẹ́ fún sàkà àbó fún sàkà tó lọ wá ní kọ́ wá lọ́la onídìí ẹ̀ fọ́n ọ̀sẹ̀ kan ọwọ́ àlùlò ló ọ̀fẹ́ nínú ẹ̀sìn máa fóun ti gba owó kan lọ́wọ́ rẹ̀ lónìí nínú sàkà rẹ̀ ló ti gbà wọ́n. torí ẹ̀ láti sọ fún àwọn cooperatives wípé ẹ sọ́ra ẹ̀ ń tọ́fẹ́ Islamic cooperatives lẹ́lẹ́ ń ṣe ẹ̀ tọ́ fẹ́ yáwó lábẹ́ Islamic cooperatives bí ntọ́fẹ́ yá bá ṣe rí bẹ́ẹ̀ lówó tí ó fi gba fọ́ọ̀mù ó ṣe ni ó ṣe lò gbogbo ni yóò wà ní ìṣẹ̀lẹ̀ ẹ ti ẹ̀kọ́ ìṣẹ̀ náà nù ọmọ ẹ̀yọ́ wọn yá mílíọ̀n ìlọ́wọ́ àti ten thousand lè gba fọ́ọ̀mù nítorí pọ́ńpẹ́ yá fún mílíọ̀n five thousand lòún ìgbà fọ́ọ̀mù níbo lè ti rí bí iṣẹ́ lọ́yà tí àbòsí ní ọwọ́ láti lè wò ọ̀rọ̀ àlẹ́ one million pẹ̀lú nǹkan yé tí mo sì gbé kan náà ni o ọkàn ń di ọkọ ni o tó bá fẹ́ fún ten million ọ̀dọ́ ni mo ju wọ́n ṣáàjì rẹ̀ tó bá fẹ́ ra five hundred thousand ọ̀dọ́ ni wọ́n ṣáàjì rẹ̀ ìgbé ọkọ náà sì ni ó lọ́ mọ pàrọ̀ ọkọ rẹ̀ náà ilé àbò sínú. kò sì túmọ̀ sí pé tó bá dẹjọ́ ipe owó tó aṣáájú ni wọ́n mọ̀ bọ́ọ̀lù fẹ́jọ́ lọ ọtún dọbẹ tuntun nu lọ́jọ́ tiẹ̀ àmì mú mi ní òdodo tó tètè fura ẹ̀ka fẹ́ gba owó lọ́wọ́ islamic property ẹjọ́ gba fọ́ọ̀mù yẹn lọ́fẹ̀ẹ́ síbú ní ìdáwó inú ẹgbẹ́ ẹjọ́ ń dá lóṣù àdúlọ́sẹ̀sẹ̀ inú náà tó kẹ́ ẹ fi ṣe fọ́tò kọ́pì ọ̀mù fọ́tò kọ́pì tó bá ń lóyún ìbàdàn ní ìsìnkú ní ten naira náà lọ ẹ wà lórí ten naira ẹ kó ìbínú ọlọ́wọ́ bẹ́ẹ̀ sì ni ṣé tó lọ́fẹ̀ẹ́ gbà lọ sí fọ́tò kọ́pì ẹ̀ wá tí wá rèé tó bá fẹ́ gba tíá two hundred naira ni tó bá ìfẹ́ lọ ṣe photocopy ò ní lọ ṣe wá tẹ bá fún choice yẹn tó náà bá wá gbé two hundred naira yín pé o àló ten thousand àbí five thousand tẹ sáájú lọ́wọ́ ló pé o kẹwàá ò wáyé fún mi. ẹsẹ ní kọgbà lọ́fẹ̀ẹ́ àdúgbò lọ ṣe photocopy yẹn àdúgbò jẹ́ pé mo bá tí kìnìyẹn cost yín nìkan lẹ́ẹ̀dẹ̀ẹ́ lórí ẹ̀. ọlọ́ọ̀bà nìkan ló ní mímọ́ wọn àdúgbò lọ́dọ̀ ọlọ́ọ̀ àwọn èèyàn ti ń ti ń àti sí. àwọn tí bá kú táwọn náà náà ni títa bàbá àbí bàbá àbàdàn bí olú bàbá ah, ẹ ẹ mọ̀ jù mí lọ. tẹ́tẹ́ bóńtì bá yọnu sí fún ọ sẹ̀rí àwọn yọnu sí gbèlè tàṣe ìgbé kọ̀ṣẹ́ tí ó dùn mọ́ tó ń wọlé lù sí. àmì ìwà akọni ó ti sẹ́nu látàárọ̀ pàtó mẹ́fà ọmọ ìwé ìlànà ìjẹ́ tó ta lónìí ẹni tó gbé kalẹ̀ tó kò lónìí sóun náà bẹ̀ dé ìkọ̀bẹ̀ kọ́lé kọ̀bẹ̀ ra kọ̀bẹ̀ lọ́ọ̀dún èbò. bóòlù ẹsẹ̀ wá jẹ oko ó pé òun wà ní oṣù báyìí ẹgbẹ́ yẹn oko náà yọ lọ yọ lọ gbá yọ lọ. ọlọ́dún ìnáwó àtàkùn wà ìṣirò wà ní àrùn sọ́ọ̀bù wà ní àṣìlá orí so sọ́ọ̀bù ní àmàlẹ́ ìṣẹ́ ìkọ́ọ̀nù. iṣẹ́ ìṣù iṣẹ́ ìṣù gbáà ní bá lọ bẹ́ẹ̀ náà ni òwò téèyàn bá ń ṣe pẹ̀lú nǹkan haram. ẹlẹ́dẹ̀ ní ká ló kó jọ bẹ́ẹ̀ntọ́ ẹ kà fún tó bá ti ẹ̀yọ́nú sí ní tó ń ṣe kò sínú ìyọ̀nù lọ. bẹ́ẹ̀ náà ló gbé tọ́wọ́ àbí aṣẹ́wó tó gbowó lọ́dọ̀ ọkùnrin tí wọ́n bá lò pọ̀ bí yóò bá ti ẹ̀yọ́nú sí haramu ni ti ń gbà bẹ́ẹ̀ náà lè tí ọ̀rọ̀ yá aṣẹ́wó náà kí wọ́n máa dé ti ọkùnrin lórí fóònù lórí nẹ́ẹ̀tì oríṣiríṣi ni ọkùnrin kò kún kọ́ bọ́ọ̀lù àbúrò ti máa wí ọkùnrin kò kún kọ́ bọ́ọ̀lù. yọ máa gbà yọ máa gbà léra wọn kó fi sọ̀rọ̀ ayé bí ẹ bá tiẹ̀ inú wọn bá tiẹ̀ dúró wọn ti ń fún ọ ìdí òun wọn bá pàgọ́ ọlọ́run yẹn lára rẹ yọ kọjá bẹ́ẹ̀. gbogbo náà ń bá wọn fara mọ́ ni kódà bí mo sún ọ tọ́lẹ́ pé òun sáà dé òfin tí wọ́n fi mọ̀ wọn lọ fẹ́ àwọn akéèyàn méjì mẹ́ta pọ̀ lẹ́ẹ̀kan náà o sì ń gbowó lọ́wọ́ o sì ti gbó ọlọ́run kọ́ ọ́n jà ń bọ̀ tán ń gbọ̀ bá wá yẹ wà wá ẹ wà máa kó àwọn àbá àbá sí wàhálà ẹ máa béèrè e bájú wa ìjọ ìjọ sá àwọn ọ̀gá lẹ́lẹ̀ lẹ́lẹ̀ ń gbọ́ ọlọ́ọ̀dì ń gbọ́ ọlọ́ọ̀dì ẹnìkan mọ́ akọ́kọ́ àwọn àbẹ́ gbọ́ àwọn tí mo gbà yẹ sí àlàyé ni àbẹ́ àwọn ọlọ́ọ̀dì bá dé ní ní sáà mọ́ra náà. tí wọn náà lè máa dájọ báwọn yẹn báwọn tí wọn sọ àwọn abẹ́rẹ́ pèsè àwọn àbí àlá ntọ́ ọ̀fẹ́ mú omi sí ọ́ ẹ má wá fi sẹ̀rí gbogbo ẹ bá ó ti dè máa jùlọ fún ọ gbogbo ẹ má lòdì bá yá ẹ àwa nìkan àbí obìnrin kan ní àwa máa ṣe nà sí àwọn amọ̀yẹ ọ̀gbọ́n má gbà má gbà má gbà lọ́wọ́ ẹni kankan a máa tẹ mọ́ wọn létí torí pé ọba di wàhálà tán àwọn nìkan kan wọ́n ràn tẹ́tọ́ bá gbowó rẹ̀ ó dunu sí ọ ó kéré ju bó ṣe bó ṣe gbé ẹyọ kan yóò fi ránṣẹ́ sí ọ bó ṣe gbé ẹyọ kan yóò fi ránṣẹ́ sí ọ iná láàrá yóò lè dọ́ ẹ̀mí kàtá ìdá àkàtàbọ̀lá mi òfin tó ọlọ́run bá ti ná lára bó ṣe lára ṣùgbọ́n nígbà tó lọ́n bá gbà mú yóò gbà mú pẹ̀lú tó nìbọn kọ́bọ́ ọ̀sìn bàjẹ́ bọ̀bọ̀ ṣàìdá òsìlọ́gbọ́ ọmọ òsìlọ́gbọ́ ọ̀fẹ́ ìwà torí ẹ̀ fún ọ lówó bí òsì fún ọ lówó kò ń torí ẹ̀ dà láàmú ọdún nǹkan kan ṣe ní ọlọ́gbọ́ ṣe ní ọlọ́run ṣe wàhálà ní ọ̀dàmú ní torí ìdíwọ́ lọ́wọ́ sí òun á bọ́ ṣe lọ́kùnrin lórí kó tàdé pọ̀ ọ̀fẹ́ mu kò mọ̀ wá bẹ́ mọ́ unnecessarily. bẹ́ẹ̀ náà ni ìtò ń fa àbá àfa ń fa àbó tẹyẹrin bóòtù ìbá ti ẹ̀yọ̀ ló ṣe haramu ni ẹ̀ta àgbàṣẹ́ àgbàdì iṣẹ́ àwa ń lò ó fún sẹ́ta àgbà fún àtúnwá ń lò fún nǹkan bí ìtọ́jú kásán lóòrùn ìrọ̀tọ̀ àwa sàn yóò owó tẹ́lẹ̀ ọ̀kadà wá sàn lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run sànú wa láì kí àwọn ọlọ́run sànú wa láì kí àwọn. ibi iná láti jẹ ẹrù yẹn o bọ́bá tiẹ̀ ń ti tààtà tìdùntìdùn ti ń ṣe é nítorí pé rówó tẹ̀gbẹ́ sí ìgbà tẹ̀gbẹ́ ọ̀run lọ ìṣirò láti má ìgbé àwọn ọ̀rọ̀ kíkà ló bóyá ti yé kó tó lè pàkíyèsí ara rẹ̀ bẹ́ẹ̀ náà ni ká máa express àwọn student pàtàkì jùlọ tó láàbò sọ fi ṣàárà láti sọ pé gbogbo àdéhùn olùsí ọlọ́run ń wò lè ponú kí wọ́n mọ̀ wá tó máa tẹ̀lé tọ́lọ́ ń sáà nílẹ̀ kó tiẹ̀ mọ́ pé ilé ìjáde ayé ilé ìjára o ọmọ tó bẹ jáde ẹ wà tó ilé sàtífíkẹ́tì ẹ̀ àjọ kò lè ẹ máa ka owó ọ̀hún lẹ́yìn wáyé wàhálà bọ́ bá san tó bí ẹ bá san kódà kò yọnu sí kò jẹ́ ìyọnu sí lọ́dọ̀ ọ̀rọ̀ torí pé tẹ́ ẹ bá jẹ negotiate ntẹ́ ẹ bá ti jọ sọ tẹ́lẹ̀ lọ́wọ́ àpáyé lórí irú nǹkan báyẹn. ṣùgbọ́n ó ti ní ìdíẹ̀ ó ti ní bùkátà sí sàtífíìtì tẹ́ bọ́bẹ fún fún àwọn èèyàn ọlọ́ọ̀ni wà fún mu ṣahadà tẹ̀lé ìlà ẹ̀rí tẹ́ bá bẹ́ẹ̀ ṣe ẹjọ́ tẹ́ kò lọ́rọ́ èmi àti fẹ́nu àwọn sọ́ọ̀dù wọ̀nyí náà tí ti wà lẹ́ra ti wà lẹ́ra ọba mi jìyà lórí mo ní o kò síyàn lórí ìdá tọ́ba fẹ́ sí ẹni fún yẹn síbú nítorí tọ́lọ́ ọmọ tí ọba dúró dúgbà sàdíkéètì ọyẹ kẹ́ máa wá kiri ipe dàpọ̀ àgbà sàdíkéètì rẹ̀ mọ́tò ọ̀rọ̀ sí aláàlẹ́ owó àtẹ́lẹ́ táyà bóòlù ó ti sọ ipe olóyè ọdún báyìí ó sì àwọn ìsáwọ̀ báyìí ó sì ó sì jáde báyìí bóòlù ó ti sọ lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n bá ní ìjù rẹ̀ sèmítà ìbò tá a bá gbélé ọlọ́yìn náà ni pátákì rẹ̀ wá kéèsì ẹ̀ wá sí sùúrù kéèsì òtọ́ ni èyàn wà ní pé ọmọ fẹ́ gbọ́ sàgbéyìí ìdí omi jáde sàgbéyìí ìtọ́jẹ́ nígbà tá àti ẹ̀ tí ì tá à sọ ti nígbà tá náà ti wá ní nígbà tó ti sàgbéyìí ìdí omi five naira ìtọ́já ọmọ àti ọgọ́rùn-ún tó bá ta ìlọ́wọ́ mi èlò wa ìgbà tá a ti ilé wọn lè máa tó torí bá a ti ilé alámọdé a ti ní a ti fún àwọn ọmọ mẹ́fà àwọn ọmọ mẹ́fà kọjá mẹ́jọ afọ́nsá kéèkì àti wọn fún wọn fún wọn owó tàbí ìgbàgbọ́ wa. a ní wọn sanwó áfúlà ẹ̀ńtọ́ bá wù mí five hundred naira ọgọ́rùn-ún ọmọ ọ̀sán wàláì owó tí mo ná ó lé ní seventy six seventy six thousand àti àwọn àgbàgbọ́

bá ọrụ ọ̀fẹ́ nípa gbogbo ẹ̀yẹ púpọ̀ nípa nítorí ọ̀fẹ́ kó tí wà látàrí ọ̀rẹ́ àwọn pọ̀ yìí. ṣé mi ò tòótọ́ làwọn èèyàn ń wà wọ́n wà àwọn èèyàn ń wà wọ́n wà amọ̀pé bá lọ mẹ́ẹ̀. ó ti wá jẹ́ kí ilé ikú la mọ̀ wò pé kọjọ́ pé kọjọ́ pé kọjọ́ pé ṣé àbá rẹ̀ jẹun àbí ọba jẹun gàdí ẹgbẹ́ wọn àbá mi sùn pé kọ́lá àwọn mẹ́rin fi ilẹ̀ tí wọ́n ń bá wọn lọ́wọ́ lọ́wọ́ á jẹ́ pé àwọn ọmọ ogun lè kí wọ́n ojú kọ́tà jẹ́ pé kọ́tà jẹ́ pé ìgbà táwọn yẹn wá ń sa ìdáhùn làwọn náà wá lọ orúkọ ní ìwọ̀n ní sàtífíkẹ́tì ṣùgbọ́n àwọn òfin àìdá gbogbo àìdá àwọn kọjá kò bá tẹ́lẹ̀ bí àwọn gbogbo akitiyan tá a lọ́wọ́ la ṣe láàmú kó sọ fún àwọn èèyàn lórí kó wọ́n kọ́ àmì ìtọ́jà fún èsì ege o èsì pé nígbà tí ìwọ ẹtí adìyẹ bá dà ní lóògùn èmi náà lè èmi náà kọ́ lẹ́yìn inú ọ̀dà ìkànnù àwọn ọmọ tá à ń tírè gan ọ̀pọ̀lọpọ̀ dùn bí sáìdì bẹ̀rẹ̀ wọn ní ìmọ̀lẹ́ haramu lọ́jọ́ wájú gbà mélòó la lọ́ gbogbo bẹ̀ táwọn ayé lè bá wọn ní ìdòwò gbogbo ta bá sì ṣe tírénì làwọn fún ọ ẹ̀yin tẹ́ ń gbà nínú àwọn kan náà wọ́n tírénì táwọn náà kà sí àwọn bẹ̀rẹ̀ ní àdúgbò gbọ́ ọmọ bá ṣe tán tẹ́lẹ̀ owó fifty thousand ó tàbí eight wa twenty thousand ten thousand kódà tó ṣe one thousand àdéhùn akínímọ̀ ṣahadata lillah ẹgbẹ́ ẹ̀rú ló ń mọ ọlọ́run ẹ̀wọ̀n ẹ̀rọ wọn ló sọ́ọ́tù kọ̀láàdì áyà kejì ẹ lọ wò mẹ ẹni tẹ bá fẹ́ gbé dúró ẹjọ ọjọ gbòmí Ọlọ́run ṣàhádà náà lẹsẹ ń pè tẹgbà àbí ṣàhádà kan ọwọ́ pé ẹ̀rí àwọn ọjẹ bábà ó lè jẹ pẹ̀lú lè yóò fi sọ ó sì jẹ pé ní ọkọ lẹ kíkọ ọlẹ náà ní agbàyè pé ọmọ yìí ọjà lè ní ilé ìwé báyìí ó sì ìdánwò pa ó sì lè gbé pẹ̀lú dáradà báyìí ẹ mọ̀ pé ṣàhádà náà nù síbẹ̀ nù náà nù kí ló wá sí bẹ́ẹ̀ bá ní wọ́n sàmàlà wà wọ́n ṣe bá wọn sàlọ ẹ jẹ́ kó wà pàṣẹ sí ẹ jẹ́ kó ṣe pé ẹ mọ̀ ọ̀rọ̀ wọn kì í ṣe pé ẹ mọ̀ kíláàsì tó wà ti ṣe àìmọ́ láti ṣe ẹ ti lọ sọ́dà wà mọ́ mọ̀tẹ́ bá mọ̀ tó bá mú wa alhamdulilayi ọlọ́run sọ yẹn ṣàdúrà ọlọ́run sọ yẹn ọlọ́run sọ tó òdodo ti wà ẹ sọ yẹn lè mú ẹ sọ fún wọn bẹ́ẹ̀ bá ní wọn kọ̀ rẹ fún lè jó ẹgbàá rẹ kó níìtì àníṣòro ń pa sanwó olùkọ́ ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ bá ọmọ ẹ wá ẹ ẹ tọrọ ẹkún lé kéwù ní ọba bẹ̀rẹ̀ sí ìbò owó lẹ̀ ọba ìdúró lẹ̀ àlàyé ìbò òkú rárá. ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ tó gbóló tó ọmọ ìran wọn o ọ̀gbọ́dọ̀ tó gbóló tó ọmọ ìran wọn tó ẹ pé lórí ríran ni ó bá máa fọ lówó lórí máa ṣe bí àdúrà lò ó sùn ẹtọ́ lè kó ti dání ẹ̀ pé five hundred naira ló wọ́n náà ní òun lọ ìfún ọba wa rán sí iná wọn padà kò ní mọ̀ yọ máa wò wá ah, bàtí mo mú fún àwọn kíní lówó yọ máa tábà mọ́ lọ́dé yọ máa tábà mọ́ lọ́dé á ọ̀rọ̀ ńlá gbọ́ bá ké bàbá wa máa àti gbogbo àwọn ní ọjọ́ mọ́ náà wọ́n yẹ kó ti lọ. wọ́n ní bàbá tí wọ́n bá ti ń ọmọ pé yọ pé ní bàbá ọ̀dọ́ kó jẹ́ pé ìnira àwọn yóò máa mú wa pépè mí pépè pépè pépè wọ́n máa ń bá wọn lójú ni wọ́n lè pé wọ́n tó pè wọ́n tó pè tó ọmọ ẹjọ́ ọ̀fẹ́ náwó tẹ́lẹ̀ ẹjọ́ pé owó wáyé tó pé wọ́n ní wọn bẹ́ẹ̀ wọ́n ètí wà fẹ́ máa béèrè ara wọn. inú inú àlùmọ̀ ṣe ọlọ́run kò gbogbo mu wá ní fọ́ọ̀mù wọn fọ́ọ̀mù gbèrò so nítorí ọjọ́ tó ti lọ ẹja tó ń bẹ ọ àdùn mẹ́nu bá nǹkan mí lọ́la nínú ẹ̀ insha Allah ta'ala ọlọ́run kò kó alẹ́ Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab Allahumma ihdina fi man hadayt wa 'afina fi man 'afayt wa tawallana وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا لا يذل من واليت ولا يعز من عاديت تبارك ربنا وتعالي لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا كل سقائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا I don't níwọ̀n bá